súnà na ní a máa ronú inú ààwẹ̀ àti inú gbogbo ìgbànẹ́ ní aroní wọ́n sọ pé inú ààwẹ̀ máa ronú nǹkan kan anábìsì sọ pé ẹ gbọ́dọ̀ sí pọ̀ nínú ààwẹ̀ nínú nǹkan tẹ́ ẹ máa ń ṣe lọ́jọ́ lásán òun náà ní tẹ́ ẹ bá ń fún imú mọ́ ẹ bá ń ẹ yọnu tẹ́ ẹ bá ń ààwẹ̀ lọ́wọ́

omi tó bùtẹ́nu báyìí tó tú nìsí ò sẹ́kù lẹ́nu tí ẹni kọ́ máa ha rí ọ́ ha ni ó ọ̀bọ̀lọ̀ gbé tọ́mi láàrin wákàtí kan ó ẹ̀sìn yìí ṣe báwọn kò sí ní ránú Islam sáti lò bí ẹn ṣe ní olò ó sì gbẹ̀sẹ̀ rẹ̀ bí ẹn ṣe lọ́gbà don't doubt wọ́n doubt àtọ́ tọ́yẹ̀ nítorí èdè lẹ́yìn aláàwẹ̀ máa ronú ṣùgbọ́n lọ́wọ́ màá pé bó ti wulẹ̀ kó ronú ọ̀hún tó ní wàhálà wẹ̀ yóò ti kíni yóò sẹ́kù rẹ̀ èyàn tí ó sẹ́kù ni wọ́n ń sọ ń bí tí sẹ́kù wọn a máa ju àwọn lọ bọ́lá ń ti dá ẹnu kálukú ó ti kíni ọ̀yàtọ̀ síra bó ti dọ́wọ́ wa náà sáà bá rẹ nu ọwọ́ yìí nìsín ẹ bẹ lómi lọ́wọ́ kì í sàgbẹ́ ṣùgbọ́n awọ tọ́lọ́ ń gbé sọ́wọ́ tiẹ̀ ó lè pàlìpàlì báyìí ẹlòmíì sì ń bẹ ọwọ́ tiẹ̀ ọ̀rọ̀ sì lè jẹ́ pé oníṣẹ́ agbára ni ẹlòmí ọwọ́ rẹ̀ táà máa tutù sáà ni kódà bí òòrùn mú jù bá ń lọ ẹlòmí ọwọ́ rẹ̀ táà máa wọ́ọ̀mù sáà ni kódà bó tutù mú jù bẹ́ẹ̀ lọ ẹlòmí ọwọ́ rẹ̀ omi ní máa sun sáà látàrí táà ń yọ omi sí ah ọwọ́ rẹ̀ sàlùwàlà tán ni náà bọ́lọ̀ ti dánu ẹlòmí bàbá sàlùwàlà tán báyìí bóoru tu lè mú tó ọwọ́ rẹ̀ ọgbẹ pàlìpàlì pé ah, ah, ah, ọwọ́ rẹ̀ ti á ti á ò tiẹ̀ fílẹ̀ orúkọ àpá bọ́lọ̀ ti ṣe ìpínyà oríkì ara wa tó wà ń ta bẹ́ẹ̀ náà ló sòpinyà oríkì ara wa ti ń bẹ ń núná ọ̀jọ́ra wọn ẹnu ẹlòmíì òórùn tí òórùn báyìí tó bá sọ̀rọ̀ níbi mọ́ wà ìtẹ́yìn wá ń bẹ̀yẹn nínú àwẹ̀ rẹ̀ ẹ máa gbóòórùn díẹ̀ díẹ̀ fẹ́ni tó bá mú torí pé múnà tó jura wọn lọ ẹlòmíì òmò òórùn kankan ẹlòmíì èmi a máa já irun gbà mí mo bá kírun lẹ́gbẹ̀ẹ́ lómi tí ń kó lẹ́gbẹ̀ẹ́ pátápátá torí pé ìnírí irun yẹn kí dáadáa bẹ́ẹ̀ kọ̀wé láti fi jẹ́ mẹ́ta nǹkan kan báwọn ẹ̀ka tó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni yóò sá máa ń sí yẹn òun ò sí máa ń kankan a tún lè gbé mú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí a ṣe pé bá a ṣe gbé tó náà kọ̀ gbà ẹ̀tọ́ ara yọ ọ̀sẹ̀ kú mbẹ́ ẹ̀ á lọ pààrọ̀ sáfù má bà ràn mí jẹ́ imú náà ju àwọn lọ so ẹnu aláwẹ̀ tó bá rùn ọdá lọ́dọ̀ ọlọ́run ju bí òórùn àlùmísìkì lọ gbogbo náà mọ òórùn àmọ́ lọ́fíńdà tó ń pè ní àlùmísìkì